aláǹtẹ̀ẹ̀rẹ̀ o àǹtẹ̀rẹ̀ aláǹtẹ̀ẹ̀rẹ̀ o àǹtẹ̀rẹ̀ ìyá ní kí n má romi àǹtẹ̀rẹ̀ bàbá ní kí n má romi àǹtẹ̀rẹ̀ mo ṣàìgbọràn mo wá romi àǹtẹ̀rẹ̀ mo dòdò mo bólú omi àǹtẹ̀rẹ̀ kọ́sùkẹ́ ọ̀kan yarọ àǹtẹ̀rẹ̀ ọ̀kan yòókù ṣe ti gbọ̀nyin àǹtẹ̀rẹ̀ bẹ̀bá délé o àǹtẹ̀rẹ̀ ẹ kí ìyá fún mi àǹtẹ̀rẹ̀ ẹ kí bàbá fún mi àǹtẹ̀rẹ̀ kẹ́pẹ́ dojú àlá o àǹtẹ̀rẹ̀ ká tó ríra àǹtẹ̀rẹ̀.